الله الرحمن الرحيم قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وعلى آل محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار وبعد السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله تعالى وبركاته ọba tó dá ẹ̀mí wá sí ọjọ́ kìíní kì í ṣe ọjọ́ kẹrin oṣù ọ̀gbọ́n alákọ̀ọ́lé alúgbàfọ́nà ọba tó fún aláǹfààní àti ìdèkúpadà tó sọ̀rọ̀ nínú mọ́síláṣí alákọ̀ọ́lé láti tẹ̀síwájú nínú tẹ̀sí ìwà tàbí ayé alákọ̀ọ́lé nínú sọ́rọ̀ tẹ̀lé bá kára sọ́rọ̀ tẹ̀lé àwọn àwọn. ní àná abẹ̀rẹ̀ àlàyé lórí àyà kọkànlá tí tọ́lá bá sọ pé wàlá kàlàkàlà mọ̀láàkùn tó ń sọ wọ̀láàkùn ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين. الله أكبر جلاله dájúdájú àti dáyé àwọn aláṣẹ dáyé lẹ́yìn náà ayàwòrán yìí ìyẹn ní pé látara mẹ́rin adam aláìsọ̀rọ̀ ìṣẹ̀lá lẹ́yìn náà láti káwọn wà láìpọ̀ orí balẹ̀ fún àdẹ́bí adam gbogbo àwọn mọ̀láìkà pátá wọ́n tẹ̀lé àsìwọ́n lọ́wọ́ bá wọn orí balẹ̀ fún adam ọlọ́ọ̀bá ní ilá ìdìlẹ́sà àyàfi èsù ẹnu ìgbé ẹni ẹ̀fọ́ òun lọ́pọ̀ tí ó forí balẹ̀ ní ọ̀fẹ́ láti ọlọ́ọ̀ lẹ́mí ẹkùn mi lẹ́sà àjìdí kò sínú àwọn ẹni tí wọ́n forí balẹ̀ fọ́lọ̀ gbàtọ́lọ́ wa pa wọ́n láṣẹ náà gẹ́gẹ́ bá ti sọ lánàá ìbílẹ̀s kìí ṣe ara àwọn màláìkà lọ jẹ́ ṣùgbọ́n bàtà ọlọ́run bá pàṣẹ nígbà ìmàláìkà ìforí balẹ̀ fọlọ̀ àṣẹ ọlọ́run ọba kan ìhárọ̀ kan ìbílẹ̀s náà wọ́n ti mọ̀wé ṣe màláìkà yẹbi bẹrẹ tí wọn bẹrẹ lánàá tí wọn á níbi tí wọn bá fi ń bá wí ṣe fún wọn ṣe mọláìka àwọn mọláìka wọn ni wọn ṣe sùn jáde. náà torí bá ẹjọ́ náà wọn bá dojú ọ̀rọ̀ kọ tó ń pa aláṣẹ àwọn ẹni tí wọ́n jẹ́ ẹrù rẹ̀ tó náà bá gbá lérò jù àbá àdàpọ̀ àwọn mọláìka torí bá àwọn wọn pọ̀ jù ilé ìjọba bù tẹ̀lé torí pé àwọn mọláìka làwọn tẹ́ pọ̀ jù ये jọkùnkùnrin màláìkà kìí ṣe pé èṣù kìí ṣe kọ́ jẹ́ kan lára àwọn màláìkà ní ìṣẹ̀dá tí wọ́n ọlọ́wọ́ abílẹ̀ ni pé mọ́mọ́ aka alátẹ́sìdá ní amọ́tò kí lọ kọ dínà rẹ̀ kí ló sí ọtọ́ òkúrí balẹ̀ àwọn afọ́ni ló bá ní látọ́wá nínú alátẹ́sìdá yẹn záìlẹ̀ ìtàwókìdì náfìí torí pé ọba fẹ́ lábọ́ ẹ̀kọ́ ti na aka anta mọ̀ kila ká antas juda kí lọ kọ dínà rẹ ni antas la wọ́n ní láàyè ní tàwùkìdì lé èdè àwọn àfò ní lọ́gà kí lọ́dẹ tó lè forí balẹ̀ fún tí mo dá kí lọ́dẹ tó ọkọ̀ ilé ẹ̀sùn wọ́n á lọ́nà fẹ́ràn nínú àṣetáni wí àwíjàre tiẹ̀ ó ní èmi lóore jùlọ torí pé ni ẹ̀fà iná ló fi dá èmi wàhálà kúta hómi dì ó sì dá òun pẹ̀lú ná pẹ̀lú ẹrọ̀fọ̀ nítorí ìdí eléyìí èmi lóore jùlọ yẹ bá ti ṣàlàyé táwọn olùkọ́ sọ lánàá pé àṣìṣe gbà tí àṣetáàní ṣe òun náà ni pé ó fi in tí ọ̀jọ́ra wọn wéra wọn ibi tó ti sí múnù afáyébùnú sì rí i wọ́n ní awọ́lùmọ̀ nǹkan ẹni tó kọ́kọ́ gbìyànjú àti fi nǹkan jọra àwọn pé nǹkan bá ìdílé nítorí ìdílé ìjọ́jọ́ wọn gbọ́dọ̀ jẹ́ kan náà ó ní fa afta ọba ṣàṣìṣe faman kọ́sà dínà bí ráìyí kọ́ránà hùláhù máa iblis ibùdó sì ni gbogbo ẹnikẹ́ni tó wá fi lè jẹ́ pé òfin ẹ̀sìn ìfẹ́ ẹnu tiẹ̀ ní ọmọ ìjọra wọn ìpè nígbà ilé ìtìjú ilé ìdájọ́ wọn gbọ́dọ̀ jẹ́ kan náà tó dájúdájú irú ẹni bẹ́ẹ̀ yóò mú àṣetáni àbí àṣetáni ọjọ́ rẹ̀ rẹ̀ àṣetáni ni ọmọ adarí rẹ̀ ìdí ni tó jẹ́ pé àwọn olùmọ̀ni àwọn afọ́ ní ọ̀sọ́lùfẹ́ wọ́n ní kankan tí wọ́n máa pé ní aláṣbáwọ̀ nàgbáyé àwọn nǹkan tí wọ́n mọ̀ ló pé ọjọ́ra wọ́n yẹ kí ìdájọ́ wọn ọjọ́ra wọn ṣùgbọ́n ṣẹ̀ríà àti ìdájọ́ wọn lọ́tọ̀ọ̀tọ̀ torí kó fi ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ wá ní قال اهبط منها إلى شيطان أيوا جدي سكال له الجنة فما يكون لك أن تتكبر فيها قطسيو kìí ṣe ń tọ́pa tọ́bójúmu kọ́ wà ń nú dẹ̀rọ ọlọ́run tí jẹ́ àjánà kó tó wá jẹ́ onígbèrágà kó tó wá jẹ́ tọ́jọ́ra rẹ̀ lójú níwájú ọlọ́run ọlọ́run ọba kí ọ ọlọ́run ọba lọ dá ọ ọlọ́run ọba fi ọ sínú àlìjánà nítorí ìdí eléyìí ọ̀wá ní máa bẹ́nu dẹ̀rọ ọdún kó tún sẹ́lọ̀ nítorí ìdí eléyìí kọ̀ tọ́ sí ọ wá jáde kúnnú àlìjánà bàbá yẹ kúnnú lẹ́ka àjẹtẹ̀ká bọ̀rọ̀ fi hà fáfúrú jù ìnẹ́kẹ̀mí na sọ̀rọ̀ yìí ọlọ́run ọba àdìjọ́ ọlá ní ọ̀yá jáde kó nu àlìjánà ìrẹ́ èṣù torí pé ó ti jẹ́ ọ̀kan nú àwọn ẹni yẹpẹrẹ ó ti jẹ́ ọ̀kan nú àwọn alábùkù ẹ̀dá nínú tọ́lọ́wọ́ bá dá nítorí ìdí eléyìí ọ̀yá jáde kó nu àlìjánà ìmáàmù zamakṣari ni nígbà tó jẹ́ pé àṣetáàní ó gbé aṣọ ògbéraga wọ̀ ọlọ́wọ́n bá sí yẹ̀yẹ́ rẹ̀ ọlọ́ọ̀bá ni wọ́n máa jẹ́ ní yẹpẹrẹ ọwọ́ tó bá fi ilé ìta ìkọ́ nínú ẹ̀kọ́ bẹ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá se motomoto tí ń gbéra rẹ̀ ga ọlọ́wọ́n bó sì yẹlẹ̀ ọlọ́wọ́n bó yọ yẹpẹrẹ rẹ̀ ọlọ́wọ́n bó fi wọlẹ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ bá ti sọ fáṣítà ní ìnẹ́kẹ́mínà sọ̀rọ̀ rí ìwọ́n tó bẹ́ẹ̀ ni. ìgbéraga ló mú ọmọ ṣe ń ta ní ose dájúdájú ọlọ́wọ́ bá nílá tó lè lọ jẹ́ ní ọjẹ́ ní èpè ó sì jẹ́ ní akọ̀ ó jẹ́ ní síkẹ̀ ṣùgbọ́n ọmọ wọ́n mọ̀ ló pọ̀ ọ̀jẹ́ mọ̀ kankan àwọn yóò sì mọ̀ ló kó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí bá rò pé mo tó mo tó gẹ́gẹ́ bá ṣe ìtaáyìn ti ṣe ìmọ̀mù zọlọ́ṣẹ́ ní ní tí ó gbẹ̀yìn rẹ̀ náà ni pé ọlọ́wọ́ bọ́ yẹ̀yẹ́ rẹ̀ ọlọ́wọ́ bó fi wọlé ilé ní ìyẹn wá pé aburú gbà ní ìwà gbéraga jẹ́ bákan náà nínú táwọn olùmọ́sọ ní pé lábẹ́ ilé ẹ̀sẹ̀ àkọ́kọ́ tọ́nà ẹ̀dẹ́ ènìyàn sí àbí ẹ̀sẹ̀ àkọ́kọ́ tí wọ́n ìṣẹ́lọ̀ láàrin ànábì adam àti ibilis ọ̀nà ni àkọ́kọ́ kẹ́ni mọ́ni ká máa bínú oore tọ́lọ̀ wọn bá se fẹ́nìkan ká máa dẹ̀rán pé oore tọ́lọ̀ wọn bá se fún lágbájá bíi kọ́ bàjẹ́ kínú wọ́n má dùn sí oore tọ́lọ̀ sí sí lágbájá bí ẹni tọ́lọ̀ bá se fún kínú wọn má dùn fún oore tọ́lọ̀ wọn bá se fún lágbájá gẹ́gẹ́ bọ́lọ̀ wọn bá se so oore fún ànẹ́bí àádámà tí àṣetá ní bẹ̀rẹ̀ sí bínú rẹ̀ eléyìí náà ló tún wá fa èkejì náà dé tó jẹ́ pé ìgbéraga ọlọ́ọ̀bọ̀ bá lè jọlá ní fọ́fúrùt ilé àṣetá ní wá jáde kó nú ọgbà àdìjẹ́ náà jáde nú ọgbà àdẹ́ra ìdákàdẹ́ra sọ̀rìn látòní lọ ọjẹ́ ọ̀kan nú àwọn ẹni yẹpẹrẹ ọjọ́ ọ̀kanú àwọn ẹni yẹ̀yẹ́ àwọn ẹni tó jẹ́ pé kò sẹ́ni tí ó sọ̀rọ̀ wọn ti dáadáa àṣetáni lónìí gbogbo ẹni bí wọ́n bá ti dá ọkọ rẹ̀ wọ́n máa láàánú rẹ̀ ni kò sí nǹkan rẹ̀ nǹkan tí wọ́n fi tàṣetáni tì sí gbogbo tó bá jẹ́ taburú oná làṣetáni láti dọ́nà ọlọ́ọ̀bá lè jìnà sí kẹrẹ̀ bákan nínú ayà ní ọlọ́ọ̀bọ̀ balẹ̀kẹ́ ọlá olóhùn láàánú rẹ̀ wẹ́n náà lè kà láàánú iláyọ̀mí dín ọlọ́run bá ní ilé mi jìnnà síkè èmi ọlọ́run yóò máa bẹ lórí rẹ àṣetáni títí di ọjọ́ ẹ̀sán nítorí délé ọkọ̀ ìbínú ọlọ́run ọba ìbàtọ́ ọlọ́run ọba ti bínú sí àṣetáni àṣetáni wa tọrọ kankan lọ́dọ̀ ọlọ́run kí ló wí. kọ́ ọ̀la ń gbé ní. إلى يوم يبعثون àṣetáni wa bẹ lọ ó ní ọlọ́gbọ́ ò ti rí bẹ́ẹ̀ dákun lọ́mi lára ìyọ́ ọlọ́wọ́ bá ìlà yóò ní ìwà àtún lọ́mi lára ìjọ tí wọ́n gbé òkú dìde ẹ̀rígbẹ́jọ́ ọ̀gbẹ̀dẹ̀ àtìyámà lẹ́ẹ̀tọ́ jẹ́ pé títí di ọjọ́ tí ọlọ́run ọba ó gbé òkú dìde tí wọ́n á ṣèṣì ròṣẹ́ tọ́mọ náà lọ náà tọ́mọ àdìjẹ́ náà lọ àdìjẹ́ náà pípọ́ lọ bọ́ sọ̀hún dìjọ́ náà ìyẹn nípa kò sí ti kú lórí òun sọ́nà ọba gba tọ́jọ́ rọ̀ yìí ọlọ́ọ̀bọ̀ ọba àdìjọ́ ọlá ní. kọ́ọ̀lá ní nàgàmínà ní mò ń bọ̀rí. ọlọ́ọ̀bọ̀ ọba àdìjọ́ ọlá ní kọ́ọ̀lá ọlọ́run bá ní ìnẹ́ka dájúdájú rẹ fìràárí rẹ èṣù àṣetáni nílẹ̀ mọ̀ngọ́rì ọwà nú àwọn ẹni tá a lọ lára bó ṣe dúró bí inú tá a bá dúró bí àìsè tún bí ìgbà tó jẹ́ pé gbogbo táṣetáni tọrọ náà lọ́lọ́wọ́ bá fún pé ká lọ ah, ó ní àṣetáàlì ọfẹ́ dọ́ọ̀jì kú elófin ní ká sọ òun dìjọ́ tí wọ́n gbé òkú dìde ṣùgbọ́n náà ọmọ ọ̀gbá ilé ìfún ìdìgbà náà ọlọ́wọ́n bá lọ lára dìgbà tí màláìkà ó fi fan fèrè àkọ́kọ́ létọ́ jẹ́ pé anáfàtòkúla fífan tọ́lọ́wọ́n bó ní kí màláìkà tó wà ní kí àfèrè kọfọn tọba fọn gbogbo ti ń dé abẹ̀mí pátá ilẹ̀ ní ọ̀bọ̀ lára rẹ̀ abdullahi bin abbas ni ìgbà náà lọ́nà wọn bá fún àṣetánidà gẹ́gẹ́ bọ́lá wọn bá sì sọ pé kọ́lá fa iná kàmínà mọ̀ngọ́rí iná ilà yóò ní wọ́pítì màálùm títí díjọ́ kan tó jẹ́ mímọ́ òun náà ni ìgbà tá ní kí olùfọ́n ọkàn fèrè pátá kí gbogbo ti ń bẹ lórí ìyẹ̀pẹ̀ gbogbo ti ń jẹ́ àbẹ̀mí kí ẹ̀mí ọbọ̀ lára wọn lẹ́yìn wá gba náà ọlọ́ọ̀bọ̀ wà tó padà ní wọ́n fún fèrè tó kálukú dìde nítorí délé wọn ò lọ lára dìtọ́ tó kálukú dìde wọn lọ lára dìgbà tó kálukú tó ń lò fi tọ́ kú wò ọlọ́ọ̀bọ̀ balẹ̀ kí ọlá nínú tó ti mọ̀ ní máa rẹ̀ ọfẹ́ fi àṣetáni ṣe àdáwò fọmẹ̀dé ni ọlọ́run bá gbàdúrà rẹ̀ ipe gbogbo lẹ́mì kọ́ máa bẹ látàyé ọjọ́ náà lọ́n títí di ijọ́ tí gbogbo ọmọ ẹ̀dẹ́ ni ó kú lórí ilẹ̀ nígbà tó ọlọ́run bá gbàdúrà rẹ̀ kí láṣetáni wá rí. ọ̀la bá mi àwọ̀ ìjẹ́ ni dẹ́nu ọlọ́pọ̀ ọba nígbà láyé àṣetáni wá sílẹ̀ níwájú ọlọ́ ó ní ìrẹ́ ọlọ́wọ́ bá ọ̀ pàbí má àbùwọ̀ ìtẹ̀ni látàrí sísọ̀nù tọ́lọ̀wọ́ bá tó ti kádàrà pé kí n sọ̀nù ní èsì àṣetáni jẹ́jẹ̀ wájú ọlọ́ ń sílẹ̀ rí pé ń kọ́ ọlọ́wọ́ ti sòun dolórí ibú tóun ti dolórí ibú ńgbà ti tẹ̀lé ọlọ́wọ́ la akọ̀dánná lẹ́hùn ó ní ọlọ́wọ́ bá mú búra wọ́n máa dènà dì wọ́n àwọn ta ni ádámà àtàwọn àrọ́mọdọ́mọ tí ó jáde lára rẹ̀ ọ̀nà wọn ni wọ́n máa dènà wọn sèrátọ́ kan mustapim ọ̀nà àrí ọlọ́wọ́ bá tọ́lọ geere wọ́n máa dènà dì wọ́n bẹ̀ láti fà wọ́n kó lójú ọ̀nà náà gbogbo ibi tí màá ti sọ wọ́n nù ibẹ̀ màá ti máa yọ sí wọn ìtí ń se tí wọ́n fi jẹ́ àwọn èrò lẹ́yìn mi wọná jahannama ọlọ́ọ̀bá kọ sàdéhùn rẹ̀ lónìí nítorí délé látijọ́ tí ọlọ́run ọba ti làánà èsù àtijọ́ náà lèṣù ti sèlérí pé òun ò ní fọmọ adámọ̀ lẹ̀ òun ò ní fi wọ́n lọ́rùn lẹ̀ gbogbo ọ̀nà tó wọ́n gbà tí ó fi sọ wọ́n nù iná lòun ó sèé ọlọ́run wà ní kíọ́lá nínú súra ní ìbátáṣe ìtaàní sọ bẹ́ẹ̀ àṣẹ ìtaàní kan fúnra rẹ̀ wá yàn ó ní ilá ìbádá kàmí fún olùmọ̀lá sí àwọn ẹni tí ní rí múnú àwọn ẹrú rẹ̀ ọ̀nà làwọn ẹni tó jẹ́ pé àwọn ẹrú ọlọ́run nítòótọ́ tí wọ́n ṣe àfọ̀mọ́ àjọsìn wọn fọ́lọ̀ táàrin wọn àtọ́lọ́run ọba dán àwọn nìkan ìdèdìrìmù bí ọlọ́wọ́ bá sì sọ́nà àyà ni ìhìnà ìbáyí lẹ́yìnsá lákà àlẹ́yìn sọ̀tọ́nù ìlà màní jábà àkàmínà lọ́wọ́ ọlọ́wọ́ bá ní kíọ́lá ní iṣẹ́ aláwọ̀ ẹrù mi àṣetánì máa lọ wọ́n sọ ẹ̀dẹ́ ènìyàn tí ó pọ̀ ṣùgbọ́n ò ní lágbára lórí àwọn ẹrù mi tó jọ àwọn ẹrù ọlọ́ tí wọ́n súnmọ́ náà tí wọ́n tún àárín wọn àtọ́lọ́ ń se ní kọ́rọ̀ àti gbangba ọlọ́run bá ní ìwà ṣètáàrí kò ní lágbára lórí wọn gbogbo ìgbà ṣètáàrí bá ti fẹ́ yí ẹ̀wọ̀n lẹ́sẹ̀ wọ́n tètè sẹ́rí padà wọ́n tètè rántí pé àṣetáàrí lọ́fẹ́ ló wáyé wọ́n sì ti túbá nínú ẹ̀rẹ́ nílẹ̀ tápọ̀ ìlànà sánwó إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون وإخوانهم يردونهم في الغي ثم لا يقصرون الله بابا عليك ولا ني اعلان تو ني باي الله بابا اذا مسهم طائف من الشيطان tí a ṣe ìtaáni bá fa ọwọ́ gbá wọn tó bá kó tí ọ̀dá sí wọn lọ́kàn tó bá tí wọn tí wọn fi ṣiṣẹ́ ẹ̀sẹ̀ kan àbí tí wọ́n gbèrò àti ṣiṣẹ́ ẹ̀sẹ̀ kan tẹ̀dẹ̀kẹ́rù ẹsẹ̀kẹsẹ̀ ní láti wọ́n bá tún padà sórí wọ́n bá lórí àròjì rẹ̀ wọ́n á àṣetánì lọ́fẹ́ mú wa fa ìdáhùn òṣèlú wọ́n bá lajú yẹn pé oyè wọ́n bá ṣiṣẹ́ wọ́n mọ̀ pé àṣetánì lọ́fẹ́ sọ àwọn nù àwọn ẹni ọlọ́wọ́ máa ṣe rí àdéhùn ọlọ́wọ́ pé gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo ọmọ àrọ́mọdọ́mọ ádámà ní ń sọnù àyàfà rẹ tí wọ́n bá jẹ́ ìbáàdẹ́kẹ́mí mọ̀lùmọ̀fìlàsí alímọ̀fìlàsí àwọn ẹni tí wọ́n sáfọ̀ máa jọsìn wọn fọ́lọ̀ àbáwọn ẹni tí wọ́n lọ́wọ́ bá sàlẹ́sà nítorí délé nígbà tó ṣe ìlérí nígbà òun sọ wọn nù òun ó dènà dè wọn lójú ọ̀nà tọ́jú ọdún ọ̀nà geere ọjọ́ ọ̀nà ìsìláàmù anẹ́bísọ̀tọ̀ báwọn arẹ́gbẹ̀wẹ̀sẹ̀lẹ̀ anabi bàtà anabi túmọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó ní wà á na ha dá sèrọ́tì mustaqiman fatabilu wà látà tẹ́bi rusula fatafarra kọ̀bí kò máa ń sẹ́bi. ọlọ́wọ́ bá ní kọ́lá ní wà á na ha dá ilé dájúdájú ilé lọ́nà nítọ́lọ́ géèrè fatabilu iná ẹ̀tọ́ kẹ́ máa tọ́lọ́ tẹ́ náà wà látà tẹ́bi rusula ẹ má àwọn ọ̀nà kéékèèké kan fatafarọ́ pàbíkùn àǹsẹ̀bí àwọn ọ̀nà wọ́n yẹ̀yìn kúò lójú ọ̀nà tọ́lọ̀ wọ́n yẹ̀yìn kúò lójú ọ̀nà sẹ̀rọ̀tún mustaqim anabi sallallahu alayhi wa sallam nígbà tí ń sí àlàyé ayé fún àwọn sọ̀hábà ọ̀nà ọlọ́run ọba tó geere tó jẹ́ pé ọba ti lè tọ́ yóò sì gbé ọ̀dá ní náà lẹ́yìn náà nẹ́bí wá fa àwọn alákéékèèké kàṣẹ́gbẹ̀ lọ́tọ̀tọ̀ àtòsí ọwá ní wàhálì yí ọ̀ṣùgbò tẹ́rà àwọn ọ̀nà tó àwọn náà làwọn ọ̀nà kéékèèké tí sọ ní hmm. ẹ̀dọ̀dọ̀ ọ̀nà kọ̀ọ̀kan náà àwọn ẹ̀tọ́ kan bẹ́ẹ̀ tí ń invite àwọn èèyàn sí kọ́dà yóò fara tiẹ̀ sí hmm. olú odò òbí ìgbà tó torí pé àwọn ọ̀nà wọn so pọ̀ mọ́ sèrọ́tà mùsítẹ́tìm ẹnu sèrọ́tà mùsítẹ́tìm náà ni ó dùn sí tí ó sì ti máa sọ àwọn èèyàn ìlà ṣètánì sọ bí làákò ìdánilá láwọn sèrọ́tà mùsítẹ́tìm ó ní wọn dènà dè wọn lójú ọ̀nà rẹ tó lọ géèrè rí ọlọ́wọ́n ba ibẹ̀ máa ti dènà dè wọn láti sọ wọn nù kọ́dà gbogbo ọ̀nà nígbà ó ní ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. ọlọ́pọ̀ ọba àlejò aláìláṣẹ̀ tá ní túnṣe lè rí nínú tọ́sọ ó ní ìlú ọlọ́wọ́ bá ọ̀ tó ń wàlẹ̀ àti ẹ̀nà nígbà mo bá dènà dè wọ́n lórí ọ̀nà rẹ tọ́lọ̀ tí mo kọ́ dínà wọn àti tẹ̀lé tọ́lọ̀ tó ń wàlẹ̀ àti ẹ̀nà mi bẹ́ẹ̀ ni àìdí ó ní wà láyé ọlọ́wọ́ bá mo búra lẹ́yìn náà wọ́n gbà wájú yọ sí wọn wọ́n ní kálífìhì wọ́n gba ẹ̀yìn yọ sí wọn wọ́n á ń àyìmáàní wọ́n gba ọ̀tún yọ sí wọn wọ́n á ń ṣàmáìlì wọ́n gba òsì wà látẹ́jú àtàrà ọ̀hún ṣàkiri ọlọ́run ọba ìwọ̀n àsìn wọn lè tọ́jẹ́ pé ọ̀pọ̀ ohun ò ní dúró orí ọlọ́ hmm. gbogbo ọ̀nà yẹn ni pé gbogbo ọ̀nà ìlàṣẹ̀tàrí ti ṣèlé nípò wọn gbà yọ sí wa tọ́ba gbà yọ sí ọbí ìtọ́ba bọ́ yóò tún gbọ̀nà òbí àṣẹ̀tàrí ò ní fi wọ́n lórí bẹ̀ẹ́ nípa bọ́ lára rẹ̀ tọ́ba yọ sí ọbí tọ́ba bọ́ yóò tún gbọ̀nà òbí ńlọsọ̀ọ́bí o wọ́n ní gbogbo ọ̀nà wọ́n gbà wájú yọ wọ́n gbẹ̀yìn yọ sí wọn wọ́n gbọ́ tún yọ wọ́n gbòsì yọ sí wọn gbogbo ẹ̀ náà láti rí bórígbà wọn bá sọ wọn nù níṣẹ́ tọ́ bá dẹ owó sí ọ tọ́ bá bọ́ àsìkò obìnrin sí ọ bọ́ ọ bá bọ́ ń bi owó tọ́ ọ bọ́ ń bi obìnrin a sì dẹ sí àrími sí ọ ọmọ àṣẹ̀sìn ọ̀hún o ṣùgbọ́n ó ti gbàgbé pé torí ọlọ́run lọ́ọ́ yà á ṣe ó ṣe torí nǹkan ní àṣetánimọ́ láti bẹ̀rẹ̀. Hmm ẹlòmí ìbọn bí gbogbo ilé ṣùgbọ́n bí ká sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ìbẹ̀là ṣètánì ti mú òdì ẹ̀ kò sọ́nà tá ṣètánì ò ní gbà ẹ̀ kọ́nà nù ọ̀nà tá ṣètánì ló wọ́n gbà pé bọ́lọ̀ bá sọ fún anú súrà ni wọ́n ní fara àwọn akọba ti ká fara àmọ̀ràn náà fara ìwọ́ yìí rún náà kàkàlá kọ́nà nù ti ń bà wọn dé wọ́n sì máa yí ìṣẹ̀dá ọlọ́run ọba bọ́lọ̀ wọn bá ṣe dá wọn wọ́n tún fẹ́ yíra wọn padà hmm. ọlọ́wọ́n bá dá dúdú yóò ní kókó kó bá lòún wò wọ́n ọlọ́wọ́n bá ṣe lè dóhun léèyàn dúdú hmm. nítorí délé kò sí lòkulò tí ò ní lò látara fẹ́ yí àwọ̀ rẹ̀ padà inú rẹ̀ ní ọmọ ro pé irun tọ́lọ ẹ̀kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ sí yálà lọ́kùnrin ni àbí lóbìnrin èyí tí ó jóná jóná èyí tí ó fi nǹkan ní ìra yóò fi nǹkan ní ìra gbogbo ẹ̀ ọ̀nà táṣe ìta nínú ohun ti mọ́ bẹ̀ nínú yìí obìnrin ní ọmọ inú ohun ògùn tó àbí kó wọ́n wá irun kẹ́tẹ́kẹ́tẹ́ àbí irun ẹ̀sìn kí wọ́n bá fi kú wọ́n lè wọ́n yìí rún náà kan tàbá wọ́n kọ́ ti kú sọ́rọ̀ náà ìbọn ti kú náà àdáàlà àlàámi wọ́n àmúra náà fálẹ̀ yóò gbẹ̀yìn irú náà àmà ó ní wọ́n kọ́ ti kún sọ́rọ̀ ọ̀nà gbogbo ẹ̀ làṣẹ táàlì lọ́nà ẹ̀bẹ̀ ní tìmú wọn bákan náà wọ́n máa pààrọ̀ ẹ̀dá tọ́lọ̀ wọn bá dá wọn wọ́n ní ó tò báyìí làwọn ṣe ń fẹ́ tẹ́lẹ̀ ẹ̀rọ làmọ̀ táwọn èèyàn ṣe wàhálà pé wọ́n pààrọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá débi pé ọkùnrin ọmọ sọ́kọ́ obìnrin òun fẹ́ dà hmm. obìnrin ọmọ sọ́kọ́ ọkùnrin òun fẹ́ dà wọ́n àwọn ẹ̀sìn sọ́dí ìfá gbọ́ wa yá kò ní jọ́pin kò ní jóbi mọ́ ìkótọ́pọ̀ hmm. wọn máa dànù hmm. àṣetáni lọ́gbà bẹ̀ mú wọn àṣetáni lọ́gbà bẹ̀ mú wọn kọ́dà nígbà tàṣetáni sì ní ẹ̀rí ọlọ́wọ́ bá ní kọ́dà níbi tó ti mú wọn wàṣàríkùn kí àmúwáyíwá àwùláyíwá ìlú ọmọ ayẹyẹ ìlú ṣẹ̀tọ́ ìlú dáwọ̀ ọlọ́ọ̀bá ní ilé àṣìjáni máa pẹ̀lú wọn inú àwọn ibi tó ti mú wọn fil àbúwálì inú dúkìá wọ́n àwùláàdì látara ọmọ àṣetáni a máa mú yẹn látara dúkìá rẹ̀ yálà kọ́gbọ́nà tí ọ̀tọ́ kó dúkìá jọ tàbí kọ́gbọ́nà tí ọ̀tọ́ ná dúkìá ìdí ni tọ́jẹ́ pé ọ̀kan náà àwọn àfa àlẹ yorùbá ó ṣe steam bá tukọ̀ tó wú mi lábẹ́ ayà hmm. ẹnìkan wá bá ó láàbá ẹ mọ sọ pọ́lọ̀ nìkan ní í ṣe gbogbo tọ́ba fẹ́ ọlọ́ọ̀ba ló lè fún yàn lásìkò ọlọ́ọ̀ba ló lè fún yàn lọ́mọ àfa ní bẹ́ẹ̀ ni ó ló ti tó ọdún báyìí iye báyìí tí mo ti ń bẹ lọ́mọ síláàsì gbogbo ilé ayé àbá àti ń ṣàdúrà ní tọ́tọ́ ọlọ́ọ̀nà mo ti tọ̀ lọ èsì rọ́mọ bí ṣùgbọ́n jọ́tẹ́nìkan mú mi dọ́sùn ọjọ́ ìyàwó mi lóyún ọ̀sùn ló fún lọ́mọ làbáwa ni kọjá pásíntà ń sọ alukóraani ti sọ fún wa wọ sari kun fi amuwaani wali awulaadi ataro mm. ọmọ la ṣetani tiri ọmọ ataro ọmọ la ṣetani tiri ọmọ kílódé tẹ yóò sún ògùn owó tí ó sì lówó náà fi amuwaani náà inú dúkìá lọ́wọ́ bá ti fẹ́ mú mm. òun tiẹ̀ ẹ̀ńtọ́ lọ́wọ́ bá fẹ́ àbẹ́kọ̀ kìí ṣe gbogbo ẹni tó ṣe sóná lólówó ṣùgbọ́n tó lọ́wọ́ bá fẹ́ ka ti bẹ̀ mu ọlọ́run kọ́ ni kí wọ́n ṣe kó sì jẹ fún àṣetáni parí iṣẹ́ lórí tiẹ̀ nù òun kò ní sọ pọ́nà ló fún òun lówó mọ́ ọ̀nà àṣetáni tó ń gbà kí ni ọmọ sọ pé ló fún òun lówó wọ́n ṣe àríkùn fún àwọn wà níwọ̀n àwùjá bákan náà inú tí àṣetáni máa ti mú ẹ̀dá látara dúkìá rẹ̀ òun náà ni pé ìtàkùrá ni sọ fún wa pé iná ìsánà làyà tó bá àrùn ọ̀hún ṣiṣẹ́ lọ ọmọ ẹ̀dẹ́ ni a máa kọjá ẹnu àlà ọmọ ẹ̀dẹ́ ni a máa tàpá sófin ọlọ nígbà bá rí kó ń lówó lọ kò wọ́pọ̀ nù ẹ̀ tọ́lọ̀ wọn bá kẹ́ tó fún dúkìá tọ́gbọ́lọ́ wá ṣètá yìí torí ọmọ ló pé kí wá ní jẹ́gbàdùn tó wọ̀ bá sẹ́lọ̀ níta hmm. ni ọmọ sọ fún un ìtọ́jẹ́sẹ̀ lọ torí pé òun lówó lọ kò sí tó kù ní ti kọ́ ọmọ kóbi ìkìló kù pé ilé ń jẹ́gbàdùn owó òun ìdí ń jẹ́gbàdùn owó òun náà nìkan dábàá tí ilẹ̀ kó fi lẹ́pọ̀ dí kọ́ fọ́ra ọ̀nà ro kàbí yorùbá ṣe ń sọ nínú pé ní jẹ́ kó òun gbádùn owó òun àṣetánì ti bẹ̀ mú un ọ̀ṣẹ́ alẹ́kùn fi àwọn àrẹ wọ́n àwùlà látara ọmọ mélòó mélòó ẹni tí àṣetáàni mú látara ọmọ rẹ̀ ọlọ́pọ̀ bá àríkíọ́lá nígbà tí ń sọ̀rọ̀ fún wa nípa tí ń ròyìn anabi musa àti anabi fidel aleyhisalatu wasalam nígbà wọn nínú àjò tí anabi fidel sọ fún anabi musa gbogbo tí wọn bá se ọ gbọdọ̀ se kí ni o ọ gbọdọ̀ béèrè àtàkùn nítorí àgbàmí fòdìkàlá ó dìgbà wọn bá ń sàlàyé fún ọ ńgbà wọn lọ́nu tí anábì fìdí sí tọ́gbà anábì musa léèrè wọ́n rà àwọn ọmọ kéékì wọ́n sí àṣetá anábì fìdí ó sì wú ọmọkùnrin ọmọdé ni tọ́rẹ wà fákọ̀tà lọ anábì fìdí ó sì pa ọmọ ẹ̀rú gba anábì isa anábì musa alẹ́ sàlátọ̀ sàlátọ̀ ó ní akọ̀tẹ́lítà nọ́fṣẹ́ zakiya tẹ́ bí gẹ́yìn nọ́fṣẹ́ lápárí tí tẹ̀ ṣe án nìkọ̀rọ̀ ó ní àhà ọpẹ̀ ẹ̀mí mímá láìsẹ̀ ọsẹ̀ láìsẹ̀ ó sì bá ilé àwọn anẹ́bí ẹ̀sìndì ní ẹ̀mí mo ti ní ọmọ béèrè ṣùgbọ́n gbàtọ̀ fẹ́ láàyè sọ́lọ̀ wọn ba ló sọ fún anẹ́bí ẹ̀sìndì torí pé nípa ló sọ pé wọ́n máa fa àtúwú àmúrí gbogbo tí mo ṣe kìí ṣe pé fẹ́ẹ́nù mi mi ṣe ọlọ́run ọba lọ sọ wá ìkalẹ̀ fún mi torí pé ọlọ́ba sọ pé wà á tẹ iná omi lẹ́dùn náà ìgbà ìwà ń sàlàyé fún anabi a anabi musa alayhi salatu wa salam ó ní amagolamu ó ní sọ ọ̀rọ̀ ọmọ yẹn dé tí mo pa ọ́ bàkánà àbáwáwò múpìnlẹ̀ ni àwọn òbí rẹ̀ méjèèjì àwọn olùgbàgbọ́ òdodo ni ìmáàní ojókòó lọ́kàn wọn kírunkírun ni wọ́n sílọ̀nsílọ̀n ni wọ́n fàfàṣínà ayúrì ní ọmọ tòyánà kúfọ̀ ṣùgbọ́n wọ́n bẹ̀rù pé báwọn ṣe nífẹ̀ẹ́ ọmọ yìí tọ́mọ yìí báyìí lè dàgbà kí n tó súnmọ́ jù náà ni pé yọ́ yí àwọn kó lórí ọ̀nà tọ́lọ́ kí lè sọ bá nàbí musa pé ọlọ́run bá mọ̀ tọ́mọ náà báyìí lè dàgbà ìfẹ́ tí wọ́n ní sọ́mọ̀ yìí àwọn afọ́nítẹ̀sí nìkan ni wọ́n ti pẹ́ wọn rọ́mọ bí wọ́n ti dàgbà wọn rọ́mọ bí nígbà wọn abímọ ọwọ́ á jẹ́ àdákẹ́ tó jẹ́ pé gbogbo tí fẹ́ wọ́n ṣe wọn ọ̀fẹ́ tí ọba lọ́kàn jẹ́ pé tọ́mọ yìí báyìí lè dàgbà báyìí níwájú wọn nítorí tí ń fẹ́ wọ́n ti torí ibẹ̀ sẹ̀sìn wọ́n ti torí ibẹ̀ sẹ́nà àṣetáyọ̀ tara rẹ̀ mú wọn. nítorí di eléyìí ọlọ́ọ̀bọ̀ ọba lékè ọlá ọlọ́ọ̀bọ̀ ọba rẹ ọfẹ́ kí ní kọ́sọ́ ìmánì wọn dí nítorí ọba ti parí láti pé kí n mọ̀ ikú àsáṣe ìtaánì lè tara ọmọ múyàn látara pé tọ́mọ ń fẹ́ látara pé ìfẹ́ ní sọ́mọ tá a bá sọ́ra ojú wo sì fọ̀ nítorí pé a fi kí ọmọ wa á sì sẹ́lọ̀ wàláì làzim ọ̀pọ̀ èèyàn lọ́tọ̀ wọ́n bọ haramu tó mú torí pé kó dùn àwọn ọmọ rẹ̀ nù ọ̀pọ̀ èèyàn lọ́yẹ̀ lòmíì jẹ torí pé fẹ́ dùn àwọn ọmọ tiẹ̀ nù ká sọ̀ra ọwà nínú tọ́lọ̀ ọba ní àṣetáyò ti bẹ̀ mú ọ wàhídù ọlọ́ọ̀bá ní ilé àṣetáyò máa tàn jẹ pẹ̀lú ìlérí oríṣiríṣi máa sàdẹ́wò ìtànjẹ fún wọn máa rúgbà ìgbàdún wà ó ní tí kù ní ìsìn sáti lówó tó ọba lówó tó túbá sáti sétan tó ọba sẹsẹ tó ọmọ túbá ọlọ́kan ọ̀jọ̀ kan ọ̀nà ilá ṣètá ni ọmọ fi mú wọn wọ́n máa yẹ ìlú ṣe ẹ̀kọ́ nílá òwúrọ̀ ọlọ́ọ̀bá ni àṣetá ni kò sádẹ́ òǹkà tí ó ṣe fún ẹbí ó sì tàjẹ nítorí délé àṣetá ni ti ṣèlérí nínú tó sọ́ńbì ó ní súnmọ̀lá àti ẹ̀dá wọ́n ní wọ́n gba òtún yọ sí wọn wọ́n gba wájú yọ wọ́n gbẹ̀yìn yọ wọ́n gba òtún yọ wọ́n sì gba òsì yọ àwọn àfọ́ní tẹ̀sí rí ọ sọ àyè mẹ́rin inú mẹ́fà àṣetáni ò mẹ́rùngbà méjì bẹ̀ kò sọ pé wọ́n gbókè yọ sí wọn kò sọ pé wọ́n gbalẹ̀ yọ sí wọn hmm. tí ó rí pé kí ni abákẹ́nu àwọn àfọ́ní tẹ̀sí ìgbà àbí àfọ́nú àwọn àfà ó ní torí pé òkè ní díhàtùláhì díhàtùlùkùlù òkè lọ́nà wọn bá wà àṣetá ní ọ̀jẹ́fẹ̀ẹ́nu kọ́kọ́ sọ pé wọ́n ti bí tọ́lọ́ wọn bá wà wọn wọ́n lẹ́lẹ́kejì kan sọ pé wọ́n gbalẹ̀ yọ sí wọn torí pé ńgbà ẹ̀dá bá forí kanlẹ̀ anabi sallallahu alayhi wa sallam ni kò sígbà tí ẹ ń súnmọ́ lọ́wọ́ ọba rẹ̀ bí ìgbà tó forí rẹ̀ lílẹ̀ ìgbọ́n bá ṣe sùn jáde àgbà náà ló súnmọ́ lọ́wọ́ ọba jùlọ ìdílé ta ṣe ìtàn ní òfin sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ànẹ́bí sallallahu alayhi wa sallam inú àdúrà tá ànẹ́bí máa ṣe ànẹ́bí àmọ́ àbẹ̀lẹ̀ ọ̀gbẹ́ àlọ́hùn máa fọ́nni mi bẹ́ẹ̀ ni ẹ̀dẹ́yà wọ́n mi kálífì wọ́n á ní ẹ̀mí wọ́n á ń ṣàmáàlì wọ́n mi fọ́nni wọ́n á ó rú bí azọmọ́tìkà á ń wọ̀tá lẹ́yìn táàtì gbogbo ẹ̀ pátá ọ̀nà mẹ́fẹ́ fàlà nẹ́bi ti wá ìsọ lọ lórí ọlọ́run ọba mọ́ wá ìsọ rẹ̀ ìsọ rẹ̀ sọ mi dáàbò rẹ̀ bò má jẹ́ kí wọ́n gba wájú yọ sí mi yẹn ni pé má jẹ́ sọ ọ̀gba wájú yọ sí mi má jẹ́ sọ ọ̀gbẹ́ yìí yọ sí mi má jẹ́ sọ ọ̀gba ọ̀tún yọ sí mi má jẹ́ sọ ọ̀gba òsì yọ sí mi ọlọ́run ọba dáàbò rẹ bò mí látòkè mi ọlọ́run ọba mọ tọrọ látara títóbi rẹ má jẹ́ wọ́n gbàsàlẹ̀ yọ sí mi ẹ̀yà ti fúnra rẹ̀ ní utmost protection ni nítorí ìdí eléyìí àṣetáni ti ṣèlérí pé kò sí ọ̀nà tó wò ní gbà láwọn afọ́nítẹ̀sí ni ọ̀rọ̀ tó sọ ìyẹn ni pé gbogbo ọ̀nà tó wò mọ̀ pátá tó wọ́n fi sọ bẹ̀rẹ̀ dé ènìyàn inú wọn sì ìdí ni ó jẹ́ pé inú àwọn sálà inú àwọn aṣíwájú rere wọn a máa sọ pé kẹ́mi ọba ti gbọ́ lára àwọn àwọn ò tí gbà páwọn bọ́ lọ́wọ́ àṣetáni àwọn ẹni ọlọ́ọ̀nífa níjò ni wọ́n á fẹ́ fáyàtì tó ọ̀nà sílẹ̀ pé àìní ti bọ̀ níbo ọ̀kan náà àwọn olùmọ̀ tí bàbá gbé tí wọ́n ní imam ahmed ibn hanbal hmm. nígbà tó wà láà lórí ààrẹ tẹ́nifẹ́ ẹ̀kọ́ lára rẹ̀ àwọn ọmọ rẹ̀ tí wọ́n súnmọ́ nígbà wọn rí bẹ́ẹ̀mì ti fẹ́ ẹ̀bọ́ ọmọ sọ pé àfáà sọ pé láìláìláà قل لا إله إلا الله قل لا إله إلا الله إذا النبي صلى الله عليه وسلم يا ما سبحانه ولقيل موتاكم له قال لا إله إلا الله تيباري àwọn ọmọ ẹ̀yà yín bá wọn bá fẹ́ ẹ̀kú tí ẹ̀rí ẹ̀rí ti gbé ẹ̀kọ́ lára rẹ̀ ẹ̀ máa tẹ́ máa létí pé máa sọ pé láì láì nàlá sí gbòòrò láì láì nàlá torí bá níbi sọlọ́lá wa aléwò sẹ́lẹ̀mà ní máa ká náà áfẹ́rẹ́ kalámi ní láì láì nàlá ọ̀dá àlàjẹ́ mi gbogbo ẹni tó bá jẹ́ pé gbòòrò kan ìtọ́ sọ òun náà ń gbónú ńlá ìlà ìlàlá ọlọ́run anẹ́sọ̀lá àdìsọ́lọ́mọ ní irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ àdìjẹ́ndà nítorí ìdílé wọn sọ fáfá láì ẹ̀mí ọ̀dọ̀ wòlé ọ̀dọ̀ ìpè sọ pé láì ìlà ìlàlá wọn bá kó ti ń ṣe láà láà láà láà láà sọ pé rárá rárá irọ́ irọ́ bó ṣe dákùnù ẹ̀rú gbà wọn ọmọ rẹ̀ ah, ẹ̀mí ọ̀dọ̀ yìí bá ti ń sọ pé kọ́ ṣe láì ìlà ìlàlá

ṣùgbọ́n ọ̀bẹ̀rẹ̀ sí sọ pé rárá rárá rárá ìlàfà ìwà sọ fún wọn pé àà ó lè mi ọ̀gbọ́n tẹ́yìn wí ó ní ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní pé mo wà ní àsìkò tó jẹ́ pé mi fẹ́ bọ́ lára mi làṣetáni bá yọ sí mi àṣetáni wọn sọ pé ìrẹ́ ahmed ọgbọ́n lọ́wọ́ mi mo ṣe gbogbo ògbìyànjú mi bí ń ṣe sọ́ọ̀nù ọgbọ́n lọ́wọ́ mi ó ní ni wọ́n sọ fún pé láìláì ètí ìbọ̀ lọ́wọ́ rẹ̀ àṣetáni ẹni ò tí ìbọ̀ ó dìgbà ẹ̀dùgbà bọ́ lára hmm. torí pé fitnetul mama ti wà tí wọ́n jẹnire ó kú dẹ̀dẹ̀ tí ó kù wà láì ọba mọ̀ ibẹ̀ àṣetáni ó ti rí mú ó ní ni wọ́n sọ fáṣetáni pé àṣetáni ò tí ìbọ̀ lọ́wọ́ rẹ̀ ó dìgbà ẹ̀dùgbà bọ́ lára ó ní kèsè ti kẹ́ ẹ̀ sọ́kùn sí láìláì náà dáwọn ìwé sọ̀rọ̀ ni ẹ̀wọ̀n pítàlẹ̀ ẹni tí wọ́n bẹ̀rù àṣetáni ta ni ọ wà á rò pé ní ìṣòkú ti bọ́ lọ́wọ́ àṣetá wà láyé ẹlòmíì látara kó òun ṣe tọ́lọ̀ làṣetá ní tìlú tí ó sì ní fún wa ọlọ́pàá dá ṣetá ní fún wa ọlọ́pàá ní wàlá tẹ́jú àtàrà ọ̀ṣàkì àṣetá ní wàá sọ pé wàlá tẹ́jú àtàrà ọ̀ṣàkì yìí inú tí a ṣe ìtaáni ti sè lérí pé òun ti mọ́mẹ̀ ẹ̀dì ìrìn tí ó ti bá àwọn ọmọ ádámà ó náà ni pé ọ̀pọ̀ ohun ònímọ̀ dúpẹ́ orí ọlọ́ọ̀ orin tọ́lọ̀ wọn bá se fẹ́rù òdó kà ṣùgbẹ́dọ̀ gbàgbé gbogbo ẹ̀ èyí tó ń wo pọ́lọ̀ fún nìkan ní ọmọ rántí ìtọ́wò ní ní ọmọ rántí àṣetáni tó bá jẹ́ pé ronú yorùbá gan ma sọ pé ẹni bá mọ nínú ọ̀pọ̀ ẹdú bá se ronú ọlọ́pọ̀ bá se fún ọ wà pé ju tó tí wọ́n kó kú díẹ̀ káàtó tí nì lọ a máa ti bẹ̀rù yàn kọ́dà ń gbà mí in tí wọ́n gbà kó orin ni ọlọ́wọ́ bá ṣe fún ọ lóore kàkà tó wọ́n fi fi dúpẹ́ fọ́lọ́ ní ìgbà ló tún fi sẹ́lọ̀ ọlọ́wọ́ bá kí ni ó ti wẹ̀ ọlọ́wọ́ bá kọ́lé àrà fún nígbà yóò bá sílé kí ó bá pelére bí ò pelére ó lu rẹ́kọ́ọ̀dù níbẹ̀ ọmọ mi ò ti bẹ̀rẹ̀ sí náà níbẹ̀ ọmọ mi yóò ti kọ́kọ́ tí nínú tí gbèsè ayé yóò fi parẹ́ lára pé wọ́n ti dúpọ̀ orí ọlọ́run ni tó fi jẹ́ pé àdébí sọ́dọ̀ láwọn àríwọ̀sẹ́lẹ̀ àdébí kọ́ wa báwo anabi sallallahu alayhi wa sallam tá anabi bá dìde lóru tí ń yẹn náà fílà anabi ó kírun débi pẹ́sẹ̀ ló sínú sallallahu alayhi wa sallam yálà wá àìsà wá ní ilé òjíṣẹ́ ọlọ́ kí ló dé tó ń fara nira rẹ̀ ìgbọ́nà wọn bá lóun ti sàmójúkú òkan lórí gbogbo ẹ̀sìn tó bá sí gbogbo àṣìṣe tó bá sí ọlọ́run bá lóun ti sàmójúkú kí wá ló dé tó ń fara nira rẹ̀ tọ́ọ̀mù kírun débi pẹ́sẹ̀ rí ogun anẹ́sọ̀lá àìsànàmà ni yá àìṣà ó ní rẹ̀ àìṣà afàlà àkúnà abdul shakura tí ẹ̀ wá ní jẹ́ ẹrú tí ọmọ dúpẹ́ fọ́lọ̀ àṣetọ́lọ̀ ọba sóore fún ọ in tó fi dúpẹ́ oore náà ní pé kó o tún sí lọ ju bó ṣe sí lọ́rùn tẹ́lẹ̀ máa dúpẹ́ pé ọlọ́ọ̀ba ló ṣe lé fún mi á ah, ọyẹ máa tún kí tá a ju dìbìtì mo ṣe ń bọ́yá tẹ́lẹ̀ ọmọ akírun ọ̀ràn àyàn èèyàn kan ọ̀dà àkókò kínú jama látara kọ́lọ̀ ọba kí ọ kó se mọ́tò fún ọ kó se fún ọ ó gún ọ ní pẹ̀tọ̀ ọ̀la ah, kí wọ́n á múra síjọ ní jama ọ̀bọ lọ́wọ́ mi bẹ́ẹ̀ ṣe orí ọlọ́run ọba jama ṣùgbọ́n àti ètò òsè ẹ̀ràn kan tó òre kan kó rí ọlọ́ọ̀bá sí fún ọ inú kó dùpẹ́ orí ọdọ̀ nọmba wà rẹ̀ ni pé kó o tún súnmọ́ lọ jùlọ wá títorí bí ẹgbẹ́ ah, ntọ́lọ̀ bá ṣe ṣe fún mi gan tí fi dúpẹ́ ni pé ààwẹ̀ mọ́ndé àtàlàmísì tèmi ẹgbà wọn bẹ̀rẹ̀ sí gbà lónìí láti máa fi dúpẹ́ fọlọ̀ hmm. bẹ́ẹ̀ ṣe dúpẹ́ orí ọlọ́ ọlọ́sẹ̀ orí fẹ́lòmíì ó kó ìyàwó àtọmọ ó láwọn lọ dubai lọ dúpẹ́ wọ́n lọ sí excursion wọ́n lọ gbádùn sílẹ̀ ní jẹ́ kó dúpẹ́ orí ọlọ́ọ̀ni àní o tún súnmọ́ lọ́n jùlọ ilé òní kókó ọ̀pá wa ṣe nǹkan ní ìsáàtì wọ́n ṣe tọ́lọ̀ ọba òbí tọ́lọ̀ ọba bínú sí ìlàṣẹ̀tà ní sọ fún wa ń bí o wípé o ní rí ọlọ́wọ́n ọbọ̀ ó rí pé ọ̀pọ̀ nù wọn ò ní máa dúpẹ́ orí ọlọ́ bákan náà eléyìí sì ti sẹ̀ torí pé ọlọ́wọ́ bá sọ fún wa pé wọ́n kàn ní ìlú mi ìbá díẹ̀ ṣọ̀kù ọlọ́wọ́ bá ní díẹ̀ nínú àwọn ẹrú mi làwọn tí wọ́n dúpẹ́ orí ọlọ́ díẹ̀ nínú àwọn ẹrú mi làwọn tí wọ́n dúpẹ́ orí ọlọ́ wọ́n tó lọ́wọ́ bá sí kó tó ọgbàgbé inú oníjọ́lọ́ ó sì ní ìfún ọmọ wọ́n tó lọ́wọ́ bá sí fún ọ tó ń rò kó kéré gan ṣùgbọ́n ó dúpẹ́ ọgbà ti dùnú ti dùnú ilé ó ti kọ́ lọ́wọ́ bọ́ sáàlì kú fún ọ ọlọ́wọ́ bá ní lẹ́yìn ṣẹ̀kọ́tún láti ilẹ̀ nẹ́kù wọ́n bá so orin fún yín tẹ́ ẹ bá dúpẹ́ àdéhùn ìbí ọlọ́wọ́ bá ní pé owó tún sáàlì kú fún ọ ìdí ní táwọn bá fẹ́ sọ pé ọlọ́wọ́ bá o ṣe méjì fún o tún sọ di iye ó lọ́rọ̀ ọba àwọn tó mọ̀ sí kẹ́ dúpẹ́ fún ọmọ àfi kí nǹkan máa dúpẹ́ tí ò ló ń kà bákan náà inú kí ọlọ́run ọba lórí ẹ̀rú rẹ̀ ti ń bá dúpẹ́ orí ọlọ́run àwọn ìdánmọ̀ rògbò ọmọ ṣe wà láwọn onímọ̀ kíkẹ́ ọmọ ṣe ọlọ́run wa lọ́kàsánù ẹ̀ńtọ́ máa ṣe jù ọ lọ yọ́ àwọn ìyálẹ́nu pé bóòlù wọ́n ṣe wá rí ṣe jù ú lọ tọ́ba jẹ́ nímọ̀ ni òun mọ̀ jù ọ lọ hmm. tọ́ba jẹ́ lẹ́sìpírẹ́sì ni òun mọ̀ jù ọ lọ wọ́n àǹkà ní ìgan tọ́ba jẹ́ tọ́jú orí àti owó gbogbo ẹ̀ lòun fi jù ọ lọ kí lọ́wọ́ adé tí wọ́n rí sí tó ń wọ́n rí sí torí pé òun dúpẹ́ orí ọlọ́wọ́ bá ní afá ìbìnrin kan yìí rọ̀sí ọ̀hún láwùí tààlà wọ́n lẹ́rìn lórí ilé ọ̀nà ni ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó sọ́dọ̀ àkùrá nígbè àwọn àjọ̀kọ́ máa wá sọ pé àháwù láì máa náà bá wà lẹ́yìn mi pẹ̀lú náà sáwọn ilé lọ́lọ́ bá wá kẹ́ hmm. sáwọn ọlọ́yẹ kọ́ lọ́wọ́ bó fún kìí sọ bẹ́ẹ̀ nìkan kan kò sẹ́ ẹsẹ̀ tọ́mọ bàbá rẹ̀ ilẹ̀ kò sí àdúlówó hmm. kò sẹ́ ẹsẹ̀ tọ́mọ bí rẹ̀ á sẹ́ ẹ̀mọ́lẹ́ tó ti jáde kò sẹ́ àgbọ̀bà sọ́hùn lọ́wọ́ ayẹ kọ́ lọ́wọ́ bọ́ kẹ́ ọlọ́wọ́ bá ní kí ọlá alẹ́

ọlọ́pọ̀ bá ní pẹ̀lá ní náà wọ́lá rọ́jì nínú ha ma kúmà mẹ́rẹ̀ kúrọ̀ náà lẹ́mọ̀ tẹ́bí aka minhum láàmúlẹ̀ annada annama minkum ajima'in ọlọ́pọ̀ bá ní pẹ̀lá ní ilé àṣìta ni wá tẹ́tí ọgbọ́n ó kúrò jìmínú ha hmm. mo lé ọkọ̀ lọ́wọ́ àrìtán náà rí àṣìta nìyí madmuman madhura jáde lẹ́ni ẹni àlébù jáde lẹ́ni afẹ̀sùnkàn jáde lẹ́ni ewu madhura jáde lẹ́ni tí mo lé jìnà sí kẹ́ẹ̀mí ẹni tí mo làánà ọya jáde kó lu àlìjánà lẹ́mọ́ tẹ̀lé àkànnìyàn gbogbo ẹni tó wá tẹ̀lé ọ nínú àwọn ọmọ ádámà tó fìlànà ẹ̀mí ọlọ́wọ́ bá lẹ̀ tọ́tẹ̀lé ọ wà rántí pé o àdéhùn ẹ̀mí ọlọ́wọ́ bá ní làámìlà àna ọlọ́ọ̀bá náà búra ó sì tẹ̀kí gbígbà tọ́lọ́ọ̀bá búra pé wà láàyè ní fẹ́ra ní búra àti wọ́ àṣetáni àtàwọn tí wọ́n tẹ̀lé ọ gbogbo yín pátá ní ìdùkú iná jáhàndámà gbogbo yín pátá ní ó fi kún iná jáhàndámà ẹlẹ́kùn náà jáhàndámà nítorí ìdí eléyìí àtijọ́ tá ṣe táàrí ti ṣèlérí lọ́dọ̀ ọba náà ti búra wọ̀ wọ́tọ̀ ọba ilé sọ́ra lẹ̀ tá ṣe táàrí báyìí ní ọmú àdéhùn ọlọ́run ọba ní pé àti wá àti ṣe táàrí o inú náà jáhàn náà ọlọ́run ọba ní ni wọ́n fi kún yín wọ́n kún yín àwọn olóò fi kún náà jáhàn náà kọ́rọ̀ bọ́ sọ àjàmá lábẹ́ eléyìí ọlọ́run ọba òun ó fàṣẹ ìtaani ìbílísù òun ó fi sínú náà jahannama tá a bá gbàgbé lánàá a sọ fún wa pé àdísì tẹ̀sẹ̀ abẹ́lẹ́ àyà kùránì wa tó pọ̀ tó fi yẹ wa pé látara iná la fi dá èsù mm. àtàwọn àdánù iná iná tó gbóná títí iná fi dá èsù tá a bá wá tó ní wọ́n fi síná ṣé kìí ṣe bí ìgbà tó jẹ́ pa adami sómi náà iná la fi dá tó wá padà sí náà ṣé iná wà jẹ́ yàbí àwọn olùmọ́ni ìdáhùn lórí eléyìí ọ̀nà ni pé ìpìlẹ̀ tá a fi ṣẹ̀dá rẹ̀ níná kìí ṣe dandan kọ́ jẹ́ pé náná lọ́wọ́ ní ìsìn torí báwọn àjọ́lótọ́lọ́wọ́ bá lóun dá wọn pẹ̀lú náà kìí ṣe pé tá bá wá rí ní ìsìn náná lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ìpìlẹ̀ ẹ̀sẹ̀ dáwọ́ ẹ̀rọ̀fọ̀ ni sẹ́rọ̀fọ̀ ni wà ní ìsìn nítorí ìdí eléyìí torí pé ìpìlẹ̀ wọn jẹ́ náà kò túmọ̀ sí pé náà ni wọ́n dì sí ẹ̀rí lórí eléyìí ọ̀pọ̀ díẹ̀ nù rẹ̀ nítorí kànábì sọ̀tọ̀ bá wà rẹ̀ sẹ́lẹ̀mọ̀ kírù àṣetáni wa wáyọ̀ gbáwájú mú rẹ̀ kọjá ọfẹ́ hmm. fìtínà rẹ̀ mi èrò tó gbẹ́lá aká rẹ̀ kó lórí ìlú anabi sallallahu alayhi wa sallam ni mo gbá àṣetá nímú débi pé itọ́ ẹnu rẹ̀ tútùtù itọ́ ẹnu rẹ̀ tútùtù ó sì rìn sí mi lọ́wọ́ hmm. àti kèsì náà ní ìsìn kọ́dà anabi sallallahu alayhi wa sallam ni bí ẹ bá ṣe tó ti síwájú ní àdúrà anabi suleiman ipe ah. ọlọ́wọ́ bá fún mi ní látara pé lágbára láti ṣe tó fẹ́ àwọn àjẹnú rí ó ní wọn bá dé àṣetáni mọ́kò kan nù mọ́síláṣí nù màdídà káwọn ọmọ kéèké kan wá wò tó ní ṣùgbọ́n dé àdúrà anabi suleiman tọ́nà wọn bá ti gbà inú ti fi lẹ̀ nítorí délé àti kìí ṣe iná ní ìsìn bákan náà iná láha àdàkú lè ṣe nǹkan dé kásẹ̀ iná wọn náà lọ wádìí sí hmm. ọlọ́wọ́n bá lágbára àti fi in tó ti bẹ́ẹ̀ dá wa kó fi jẹ wá ń yà àpèjúwe sókí rẹ̀ ìbí látàrí ìpẹ́ ẹ̀rọ fọwọ́ ti dá wa kí ló dé tá a bá kú tí wọ́n bá sin á sílẹ̀ tí ló sì jẹ gbogbo ara wa nítorí ìdí eléyìí torí pé àṣẹ ìtaní ọlọ́ọ̀gbọ́ fi síná kò túmọ̀ sí pé iná ò ní jẹ́ ń yà iná jẹ́ ń yà sàdéhùn. مما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي نعم فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي نعم إني كفرت بما أشركتمون من قبل نعم إن الظالمين لهم عذاب أليم الله أكبر عليك ولا إنما آيات وكفوا إنتوا يا قيامة àwọn ẹ̀ta ṣe ìtaàní bá sọ ọlọ́mọdé aṣètaàní ọ̀sọ̀ wà nù aṣètaàní ọwọ́ àmọ̀ sọ́gbà wọn bá sí ìdájọ́ tán tọ́lọ̀ bá ní wáyá ẹgbàánú náà lọ aṣètaàní ọwọ́ àmọ̀ sọ fáwọn ọmọ náà àwọn tí wọ́n tẹ̀lé káṣètaàní iná máa hà wá àdọ́kọ̀ ọlọ́wọ́ bá sàdéhùn òdodo fún yí ẹkọ̀ ẹ̀ tẹ̀lé èmi sì sàdéhùn ìtàjẹ́ fún yí èmi lẹ́ tẹ̀lé nítorí ìdí eléyìí ẹ má bá mi wí lónìí o ẹ má fẹ̀sùn kàn mí ẹ bá ra yín nítorí fẹ́ ilẹ̀ ńlá làákà yín lẹ̀ lẹ̀ tẹ̀lé mi ẹ gbọ́ wá sí títí ẹ̀ kú tẹ̀lé tàṣetáàní iná lẹ mú pọ̀n iná lẹ mú sí. nítorí délé ìpìlẹ̀ ìgbẹ̀yìn gbogbo wọn náà bá ní ọyá gbogbo yẹ kọ́ ẹ máa lọ́nu ẹlẹ́ta ilé rù nítorí délé torí kọ́lọ̀ ọba dá ṣètáàní látara náà ìtumọ̀ sí kọ́lọ̀ wò lè fi yá náà jẹ́ ìyá náà lọ́wọ́ owó but alukóraní fi yé wa pé iná jahan náà tẹ̀ o iná lọ́rùn kọ́lọ̀bọ́ mọ́jà dá o kọ́lọ̀bọ́ mọ́jà tọ̀ o àwọn wà nù náà tí wọ́n tún tọrọ pé kọ́lọ̀ wọn bọ́ tí pé kọ́lọ̀ tún débẹ̀ iná tí ń jẹ́ iná fún iná tó jẹ́ pé gbé mi gbogbo lọ́dọ̀ hmm. nítorí ìdẹ̀rẹ̀ gbogbo orú náà tọ́lọ̀ bá lè dá ìdá iná tó fi dá èsù ọlọ́run ọba ní iná tó gbóná jù ní ilé wọn kọ́lọ̀ wọ́n sáàlù wa nítorí di ilé ká sọ́ra ká mọ́já sí ìtàlẹ̀ òsì wà lọ́nà ọlọ́ọ̀bá ti wá sọ fún wa ní ìsìn ọlọ́ọ̀bá ti lé àlìjánná ó ti lé àṣetàlẹ̀ kóru àlìjánná kí ni tó kù ní ìsìn tí a pé ká nẹ́bí ádámà àti olùwọ́mọ gbádùn ní àlìjánná lò ṣe àṣetàlẹ̀ sí wà fi lẹ̀ ìláwọ̀ abọ́látọ̀ lálọ́ iṣẹ́ àtà ọlọ́gbọ́ wà lóyìn fún wákútọ̀ a nílẹ̀ adama àtàyà rẹ̀ ọyẹ mọ́ gbádùn ní àdìjẹ́nà àti ilé ọ̀tá ikú ní ìsìn tí wọ́n wà bọ́ ilé ní oríbítájì gbẹ̀rẹ̀ lọ́la iṣẹ́ aláwọ̀ tààlà ọlọ́gbọ́ sàmọ̀dáwà ọlọ́gbọ́ dáṣẹ́ ìtàní òkun wà aláwọ̀ tààlà ádá òbèrè نعم نعم náà ìbéèrè tó béèrè pé gẹ́gẹ́ báyà ti sọ bí gbé ọlọ́ọ̀bá ní ìyá ṣètáyì mo lé ọkọ̀ nù ọgbà àdára mi sẹ́lẹ̀ túnmọ́ sí inú àdìjẹ́ náà là ṣètáyì wá tẹ́lẹ̀ àwọn olùmọ́ níbẹ̀ nínú àlìjánà náà lọ wà nínú gbàdùn lọ wà ìṣẹ́ náà ló lè kó lálìjánà ló fi dó lórí ikú kọ́lọ̀ mọ́ sí alú lórí ikú nítorí gẹ́lẹ́ zọ́yìnrún àyà ti fi hàn pé nínú àlìjánà náà lọ wà inú ìdàrọ́ náà wà lọ́wà kọ́lọ̀ mọ́ sí àmàna wa táwọn jára alẹ́kùn sọ́lá náà. Thank you jẹ owó tí yóò lé tàbí bá wò ó ṣe ẹ̀ka bàbá ní dáadáa ní gbogbo aláwọ̀ gbogbo aláwọ̀ gbogbo. ètò àti ẹgbẹ́ ètò ẹgbẹ́rẹ̀ ni pé inú tálẹ̀ sọ̀rọ̀ máa àríwọ̀ sẹ́lẹ̀ tó sì wá lójú kòkòrò ni pé ká fún aláwẹ̀ ní tí ó fi túlù gbogbo ẹ̀tọ́ bá fún aláwẹ̀ ní tí ó fi túlù irú ládàá ẹ̀tọ́ bá wẹ̀ yòó irú rẹ̀ ló ń lò ó rí ìjọ abẹ́rẹ̀ bí ni pé tó bá jẹ́ páláwẹ̀ tẹ́mi fún ní ó ti fi nǹkan ní ìtùnú bọ́yọ́ ti jẹ́ dẹ́bí náà ló ti mú mi sí ẹ̀dú tó fún ní rẹ̀sì tẹ́mi náà máa jẹ́ irú ẹ̀ tọ́gbọ́ aláwẹ̀ àbí tó fún aláwẹ̀ ní tí ètùnú tí ó sì máa nínú ládàá rẹ̀ aláwọ̀ alẹ́ tẹ́mi rò ní pé rahmatulahi wàásíà ìkẹ́ ọlọ́wọ́ bá gbòòrò ìkẹ́ ọlọ́wọ́ bá fẹ́ẹ̀ káàrí kan pé tí ẹ bá ṣe bẹ́ẹ̀ náà yóò ní ládàá tọ́lọ̀ ọba lábẹ́ ọ tọ́lá òtá ara rà tọ́lọ̀ ọba sàmàdà wa àdùgbà ìṣe àbá اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك طاعتك ما تبلغنا به جنتك من اليقين ما تحول علينا مصائب الدنيا ومتعنا باسماعنا وابصارنا وقواتنا ما احييتنا اجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم